iye ti sọ ní òbí sórẹ́tù lukman amúdábàwí sórẹ́tù sẹ́jẹ̀dà sóra òjímá omi ṣe sóra kìdẹ́ sóra kìdẹ́ hadith ṣẹwà sọ̀rọ̀ hatan kaba horera gbọ́kọ́ ilé ẹnkà níbi ṣáṣe ọjọ́ òdòdó àtúbá ọjọ́ jùmọ̀ sura kanya tunyo gidai ma nabi sace mayu udage yodoro udage keji hal ata alal insan ma nabi mota ce yake eh, sura gidaya ya ne sujjada yahu òun ma nabi ya ce o oh, su ba do takami malami mama wele ma tagma kini bi sukolo bukulun ama ya ma bisu abisu re ni sujada kani bi agba ki a ti sujade onwe bebo ya ma chane o ma ge na ngo kini sujade qur'ani ngo muna ma che ma odudu subai e. ma o che ma sujada che táwọn ilẹ̀ àdébí ẹ̀ka tètè jẹ́dọ̀ òbòdò ìjọba tó àtàmà ìnínẹ́kùn ní wẹ́wẹ́ tìlẹ̀ ilẹ̀ máa ilẹ̀ wọ́n yà máa yà dó ayẹyọ kàgbé èyí tó rẹ̀tò fatihi gbogbo náà ni aya méjì wọ́n lè dé àrùsọ́lá rọ̀sọ́lá gbogbo lè wọ́dá máa yà lẹ́dọ̀ wà gbà. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافر وكفى بالله شهيدا محمد, محمد رسول الله, الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا بارك الله فيك أي محمد رسول الله والذين معه أشداء على الكفار الرحماء بينهم tẹ̀rọ̀ọ̀hùn rókẹ̀ ẹ̀rùn tó jẹ́dà adọ́jọ́ yọ̀kà tó ṣe ọmọ òdúrà tó bá ọ̀pá pọ́ọ̀mù àtòun lè má tó kó ma ṣòfin rókà ẹ̀rùn tó jẹ́dà lẹ́tùmọ̀ ní ìfẹ́ jẹ́dà kìṣẹ́ kọ́tẹ́ ji ta ya سيميهم في وجوههم من أثر السجود ذلك مثله في التوراة ومثله في الإنجيل كتبين على شجره náà bẹ́ẹ̀ wọ àwọn ọdún tá a bá bẹ́ẹ̀rẹ̀ máa ma ń tẹ́ àmà yẹ yí dáadáa rẹ̀ gbàdúrà ọjọ́ ìgbìmọ̀ àti ẹ̀kẹ́ yẹ́ra màá wọ́n ti fi jẹ́dá ẹ̀ tọ lè máa lọ ọjọ́ bí wọ́n ṣe àmì correction tó ń gbà jẹ mọ́ pé àti correction lẹ́gbẹ̀ẹ́ wọ́n dàbí wọ́n rò títì rẹ̀ èkì àyàn lẹ́yà dọ́mọ̀ àníbi ṣàgbé súra inú sùjẹ́dà ibùnú taimiyya sheikhul islam ibùnú taimiyya yẹ́ ni ẹ̀hùn kìjẹ́ ń àníbi àgbé súra gidẹ́ ìhùdágbé yóò dúdú بوداغا كيجي هل أتى على الإنسان على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا بقى نبي أبا شو بقى نسجد على نبي أبا غوك بقى دون يا أبا تدو أجو جمع وأجو شونا نبي آدم أجو جمع ما تدابا تنيا لجنة ọjọ́ yúmà ọjọ́ anyá pèlẹ̀ lóyè ọjọ́ dókè àti ọjọ́ yúmà alẹ́ mẹ́nà mẹ́wọ́n rẹ̀ à ń kiri ma ìṣẹ̀dá tàtẹ́ màá go mébi ọjọ́ yúmà ọjọ́ anyá kélẹ̀ wọ́n kálẹ̀ màá dé ọjọ́ dókè mú ó lọ wá nìyẹn. toro lɛ sure kade hɔn kirɛ ɔna nebi adama gbɛn kete logbe lɛ ka ɔkwana ɔyɔna olukan de sura yi tode sura ɔna nebi adama kɔjɔ alijana alijana adama lɛ mɛni alɛbi akhlaka kɔla وبدأ خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والعقلة قليلا ما تشكرون فأنا نبي على ما يشير مين تأمل تقبع بيو ينبو قل يتوفاكم ملك الموت الذي وكل, وكل بكم ثم إلى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا فارجعنا نعمل صالحا بوتو تتلام نبو ماكو كلام دمو نبو كوانو جونا وكوانو جونا داغو جو جمعة تدبالي داغا تو جو جمعة ẹrù yà dó ń alọ́ níbi adama wọn tọ́ náà wọn yóò yìí ní sura ti akọlọ lọ lẹ́wọ́n lẹ́dẹ̀ yìí sura lẹ́gba kwano yọ na ní kídá gbé ní abẹ́ àkùnù kwano yọ na sura ti kọ̀ntínà mọ́lá lẹ́ ní agbó sura lẹ́ sura alátàálà ní ìsánù hínú mínà dẹ́rí lẹ́mìyàkùn ṣe àmàkúrọ̀ inna àkàlákọ́nà ìsánà mínú tó fẹ́ alkọ́jọ́sọ̀ nù nà lẹ́jọ́ ìwọ́n kàwé lẹ́rọ̀ wọn ẹ àwọn lè tọ́gbà máa lọ ìwọ́n jẹ́ ní kọ̀lá lọ́gbọ́ àkókò ànàjọ́ náà lẹ́yìn yóò máa ń ká na ṣarruhu mustapiro wọ́n yóò tẹ̀lé mú na sọ̀hámà àlà ọ̀bì yìí mìsíkínà wọ́n yẹ sí ma wọ́n àti iná na ọ̀hún ní màá padà gbogbo ọnụ òun ẹ̀fẹ́ lẹ́sìn ọ̀nà òun ọjọ ọjọ́ mẹ́rin ọjọ́ ọjọ ọjọ́ jọmọ ọjọ́ kílẹ̀ ní ká àmì sóra dì nà mọ́ lálẹ́ wọn ọjọ́ níbi ọjọ àná أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون نورج بتنفه ألف لام ميم أم الحروف المقطعة مادة الله بشيخ إليه آه، قد تقدم بيانه أو تصويره مرارا لا نحتاج إلى إعادته هنا إن شاء الله إذا نستمر إلى إلى آية أخرى بيان وتشيل وشواء يعمل يعني باقي الهدوء أني ديمونا بالفتية إلا شبوها لنا alọ́tọ́ yá ya yá kejì tẹ̀nzé lọ́rọ̀ kẹta àbí ẹ̀rọ bó ìlẹ́ta fi yí kìdẹ́kìdẹ́ yìí láàárọ̀ ibà fi yí ìní kàníkàní àti ṣùgbọ́n ọjọ́ ìrọ̀ kókó ní ẹ̀rìn ẹ̀rọ bó ń ṣe ìní kàníkàní ní mìírànbí abo yake mabi qur'ani ni mawogoche mboki taba kwa mama na ngange qur'ani ni mawogoche mboki mabi imani manukeda na kiwaya qur'ani ni mawogoche qur'ani sotaka daiche ko jobu moki rob iduro bwane tanzilul kitabi la raiba fihi min rabbil alamin ero guli tabi gidaini kanika nini ìrọ̀wọ́nà òní ní rọ́bì alẹ́mìn gbogbo ń dú ilẹ̀ ìpapọ̀ alhamdulillahi rọ́bì alẹ́mìn arrahman arrahim ẹn rọ́nà máàlìkì yawmìdì ẹmùgbélẹ̀ dàmáyé ni àbájọ́ máa fi alẹ́mìn na àmọ́gidé ilẹ̀ tó nẹ̀tàlìjẹ̀nú àmọ́dógidé ó yálẹ̀ dí ànẹ́ ọjọ́ kan ọjọ́ náà ẹ̀nà ẹ̀nà gbọ́ yẹ́lẹ́gẹ̀ẹ́ àmọ́gbégi ní lẹ́kẹ́mẹ̀ òun aláwọ̀lẹ́ máa lékè ọ̀hún ìdí òun ló gbú ọjọ́ ọ̀rọ̀ òun ló páyó kí a tọrẹ ọyẹ rẹ̀ òun ló kí a tọrẹ ìlẹ̀mí òun yàwó ló ọ̀nà but ayé sórí ìdẹ́ papọ̀ mọ̀ọ́dún òun àrà ní sí amman fi qur'ani ka sura ya tishiwa e establish wa ke qur'ani gida ce mai rogu shi ko wallahu akbar nabi muhammad mm. ina ni kafiri ma proof ka ki qur'ani ke de so kola nabi muhammad ne ki kolo yo e do kola nabi e ngo de hele kolo yo me je kwa kun una da bi kafiri ka ma do ki john gilchrist john gilchrist ana mm. jamanika alayhi la'natullah yóò ŋa believe ká ní muhammadu ẹjọ́ ní ọjọ́ kúránì ẹnu kọlọ ọjọ́ ẹnu kọlọ múnà fẹ́ má ti ọjọ́ níyẹ rẹ̀ lẹ̀ àmọ́ lẹ́bọ̀ kí ata kóòtù ẹ̀ bọ̀dé yọ gbàgbó ká ní alọ́ amájọ yìí àwọn yà kọlọ kì kà wọ́n lẹ̀ báàmù wúlú wìí kẹ́ àmì orientalist ndé màá yẹ tọ́gbọ́n ní dọ́là màá ti kọ́lọ́ kí dọ́là sí wé àkáǹtì ma. alhamdulilayi. Dr. Garibila Dr. Garibila hafizahullah an American bishop kwi Roman Catholic min qabl ana inasha dini islama ke biti biti yo du do gele o ya rata na ki otaka da ko ki na du counter islam ki na islam condemn kí túbò dúkìá ọ̀tàkàdá ọmọ ọ̀tàkàdá wọn yí gba kẹta sílámù kí túmọ̀ èyú àmọ́nà ọ̀tàkàdá kì á yán kọ́ iṣẹ́ ọ̀tàkàdá kì dúkìá inú wà lọ́la gbogbo kìnnì kí yúmọ̀ gbìmọ̀ ọ̀tàkàdá wọn lẹ́gbàá ní torí lẹ́yà nídìí kí yá ìrìsẹ́sì ṣe ojú muhammadu yọ̀nyọ̀ yà nídìí kí yá ìrìsẹ́sì ṣe ojú kùránì yọ̀nyọ̀nyọ̀nyọ̀nyọ̀ tagi mọ̀ kí a kí kùránì ẹ̀rà wọ́mọ́nì kí àmọ́nà kí damage image àníbi muhammadu ń gbógi àlóté ìrìsẹ́sì lẹ́yìn ọmọlẹ̀ ọjọ́ amíyèjú bì iye ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ àti ikú àníbi èjọ gẹ́gẹ́ ẹ màmàdé yìí ọgọ́ ìmù kọlàkùrá ni ẹ màmàdé yìí ẹ màmà tukọlù ní ẹ ẹ màmàdé òtítàlán dr gary dira canada bó canada ṣe north america gary dira or it will be North America. Ideju kwa mate gini. Uye koba dini Islam akiyo nga nya research cho yi Islam nyonya tako nga motaka da ko nga condemn Islam. Ile jango yo igasia kidia dini Islam ama mi Islam bangini. Hmm. Website address yodama tene ke mo ke mo le ne Kemi history ke motaka da kidi ko Islam. takọjọ́ adé láìtẹ̀ ókè wọ́n gbàdé ní ìsìlámù ìyá ni ìyá mú bèèrè ẹjọ́ àti ní kùránì gidẹ́ tanzilul kitabi ẹ̀rọ wọn alkùránì yìí láàárọ̀ ibà fíyí ìní kaníkaní ní min rọ́bì alamin ugbo udu ilẹ̀ ìpapọ̀mí kùránì kó ìṣùkọlù nàìjíríà yà ṣùkọlù muhammadu hìjín dábàl kàmí káfìrí akáyín ẹ̀wọ̀n àti àwọn kàmí káfìrí kàdáà أم يقولون افتراه بل هو الحق من ربك لتنبر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يحتدون أم يقولون افتراه وتا يقولون ما يكا افتراه فوجي بفوجه قراني قولا ama yeye yuane gba ama mi qurani bi uma gba gome bel olile kona olile mduratiyo iba huwa umma qurani kide huwa alhaqu gaskiya ngichi min rabbika yanki wa kubuduwa ngichi iwa kubuduwa ke gbola kide kiwa cheu litunzira kuwa nibi gamdu shufeti kauman nga moja amoja ko yobu muma kikujaru kikuwe iruma ucha kikuwe kidairuma ma atahum min nadhirin min qablika adu weti umune duwa nguma dogwa muwe kidain imunda muwe ipewa kewadu weti nguma la'allahum yahtadun abudu kidema olawe boba kuma olebeba matona ke hadi endless prosperity huma magani ko ona ke ayema live in prosperous life maya ne ke maya ni tiri qur'ani kidai Allahu akbar na'am الله الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام وما بينهما في ستة أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون اه، أما يجد يا establish هو الربوبية الله عز الربوبية الله عز وجل the lordship of Allah أما يجد يا أو ده الله الذي خلق السماوات والأرض òun aláwọ̀ kìdẹ́ ìwọ̀n tí ó ń dúkì sọ́nà yẹ́lẹ̀ fánẹ̀ wọ́n máa bẹ iná wọn mà òun sọ̀nà mẹ́wọ́n dúkì dàgbà dé ó yẹ́lẹ̀ fánẹ̀ fi ìsì tẹ́tì ayémi ìyàmọ́jọ́ mẹ́fà wọ́n láwọn ọjọ́ kì sọ́nà mẹ́rin ìyàmọ́jọ́ mẹ́fà wọ́n ọjọ́ kì sọ́nà mẹ́rin abala ọ̀kà wọn wà odòkòlò yìí rẹ̀ bagane ko inu gbokondom da split iu gen wa cheke cheke ya mo yo me hale gen ko yo se oye re ojo abi won so na nga bi ojo abi won yo so na nga bi ngbo suratu fusilat qul a innakum latakfuruna قل إنكم لتكفرون بالذي خلق السماوات والأرض في يومين وجعل له أندادا وتجعلون له, وتجعلون له أندادا قل أنبيك كاوما أتكفرون بالذي خلق السماوات والأرض أئنكم أعمك داي لتكفرون ميجين ومكوكون دو خلق السماوات والأرض الذي خلق الأرض في يومين الذي خلق الأرض في يومين كشون عنه في يومين هو يومين wọ́tẹ́jàlúnà lẹ́wọ̀ àndáàdá mẹ́má mọ́bùgbú kó jọ mẹ́ná rárẹ̀ mọ́bùgbú lẹ́mọ́yán ọjọ́ ọ̀la òun dúlẹ̀ òṣọ́nà nà ìkìtẹ́ pátá kó mọ̀ yèmìnì tèkú pàmà yóyún ìṣọ́nà ọjọ́ méjì lẹ́ẹ̀lẹ́kùn rọ́bùl alẹ́mìn òṣòǹdó ìkìṣọ́nà lẹ́ òṣòǹdó rọ́bùl alẹ́mìn وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في أربعة في أربعة أيام سواء للسائلين أبكيونا أن تتكبت أيومي لها to an hapun ge unyani wa ja'ala fiha rawasiya min fawqiha ya ngoma muweli lile ngoka kadu ya nele wa baraka fiha ingo wa ne bless ba mengi ku yanya do mo ngamune wa qaddara fiha aqwada amu yenu kamune pa mengora je ile tojo meji won da bi won chele je amdu lo jomo ojo meji ayi mu do jomo no يمدو جمل يعني في أربعة أيام سواء للسائلين إيتو هيو دي دي يشي نبوك ماتينيني بكوجو كوجو جمل لا ثم استوى إلى السماء ثم استوى إلى السماء وهي دخان فقال لها فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين بارك الله فيك يعني ثم استوى إلى السماء tako yo malamere ondo dabi to yale iplani to yale lo o yale wo ya duhonun o yale pa ko si gas o le wi se ko le gas te abeni akodudu gas e kuma ka ni de metene mo ko lo mele to wa mi scientist ama proofu ọla gaasi yake ce miki dai imashi hundu rabbul arbabu ni ena wa kanwa ami scientist eneka ki ki get alkojo so no yalele theory of eneka ka ito mi re ah ó dàbí rẹ́ ànàdọ́ ọmọ ìsẹ́yìn ẹ̀lípò ọjọ́ lè tó yẹ́lẹ̀ tàbí àwọn yẹ́lẹ̀ tí méèbí e, ẹ́ yóò yẹ́lẹ̀ tí méèbí e pí ìyẹ̀ òmẹ́yìnì wà ẹmọ́jọ́ méèbí ẹlẹ́dùlù e rẹ̀lẹ́ ìmúdònú ẹ́ ìmúdòjọ́ mẹ́fà tẹ́yà gáyà kàdé الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام تولني سورة فصلت آيات 10 11 أولني أكا وارد مغانيكو فقضوهن سبع سماوات أيوه سبليت تاكي أكبرو مجالي ميبي مجالي كودي بيه ẹ̀mdà wọn lè tí a tó ra kàọ̀kan nà mọ́ ẹ̀wọ̀n lálẹ́ àfẹ́ lórí èlò ọ̀làkìdábà fẹ́ lórí àbá tó dé mi ọjọ́ ọ̀nà ànẹ̀tí ìlú tó yálè ikú yọ ọ̀nà ànẹ̀tí ìlú tó yálè tó ẹ̀mdà wọn lè tọ́ka nà mọ́ mẹ́ni àhántùm àṣẹ́dọ̀ kọ́lkọ́n àmì sàmà bẹ̀nà ha rọ̀fà àsẹ́mkà ha fẹsẹ̀ wá ha wà áyàlẹ́dùn wa dáadáa أأنتم أشد خلقا من السماء بناها أأنتم أشد خلقا من السماء بناها رفع, رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها ولرب ولض بعد ذلك دهاها Ah, ah. subhanallah ọjọ́ ọ̀nà yálẹ̀ tí rọ̀fẹ́ àfẹ́mkà ha ìní kánòpì ó yálẹ̀ ìmọ̀kùnrin ó yálẹ̀ dú dáadáa fẹ́sẹ̀wọ́ ha ìwé ṣe déédé ẹ̀wọ̀n yóò yàtọ̀ mọ́lẹ̀kì wọ́n arúgbọ́ bàádẹ̀ dáẹ́lẹ́ka dàháhá òbí lẹ́ dáka nà ẹ̀wọ̀n jẹun wọ́n arúgbọ́ bàádẹ̀ dáẹ́lẹ́ka òbí ó yálẹ̀ lẹ́ but ẹ̀ndàgá ya sóràtò fòsìlẹ́tì يعني أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها قواتها, قواتها في أربعة أيام سواء للسائلين يتك أكفف أيان مودانا كو يالكو تاكي أسكوليكو أأ ثم استوى إلى السماء وهو دخون فقال لها وللقرد اتيا ضوءا أو كرها قالتا أتينا طائئين أنا مكسيك بموضوع يتاكي لكنا أنا مو من مكسيك يو يالي بتاتا تكي فنسكو يالي والأرض بعد ذلك akáàrùn yíká ojípọ̀ ngà hó adágbọ̀gbẹ́ kìí tá ìkókété tọ́ ha kí ẹkùnránù mẹ́mẹ́ wíyí kọ́ ọ̀hún ṣúrọ̀ tó fún sílẹ̀t àyà 9 10 11 a ní màá sọ́nà ọ̀tàkọ̀ ọjọ́ lókè yálè àmọ́ yóò àkàkú yóò yálè kó sí pápó a nẹ̀ gbáàdà zàlẹ́ kàtàkì wá sí dàháhá òun àti ẹnìkú tún wọn wọn abẹ́ kàgbẹ́ ní abá ayò ẹ̀wọ̀n lẹ́wọ̀n yọ gbọ́dà máa ń ṣúra kàdójú yẹn ní kàlákà sọmáwá tí wọ́n máa في ستة أيام ثم استوى على العرش ọ̀pàpọ̀ lẹ́yìn sọmọráìzì ìlú káyọ̀ gbégbò kàtọ́ ẹ̀dẹ́ abẹ́lẹ̀ fi káàkiri yagbóyé ọkàn àgìrẹ́ yìí kìí tẹ́ ìkókè ti tọ́ adágó konobilẹ̀ ní sùkẹ́tì ṣégede pátátímẹ́ntì wọ́dágó kìí ohun ẹrí òhèrè ìsìlámù mẹ́wọ̀n á kámẹ́kàlùmẹ́kọ́ wọn to alhamdulillah ewujile te so mbo boko yode ma qur'ani ngoma e yodo do wal ardu ba'da zalika dahaha dahaha be khalata ha dal ke tingi tingi kalakɔ ɔyɔ ɔna anɛ tse ŋi ma mɛ dugi yɔ ya nɛ tse ya nɛ tse tɔnɔ to dukulu mɔmɔlɔmɔ abɛ kɛ ìtọ́nà tánẹ̀ tágìyíké sọ́nà mọ́ yẹ́lẹ̀ ìtẹ̀kátánẹ̀ òbí kí yẹ́ ojálẹ̀ pójí papọ̀ kí ojálẹ̀ àríjì ojálẹ̀ méje yàyà nẹ̀ dàháhá ìmánẹ̀ náà iṣẹ́ àkánẹ̀ kí ṣe náà dàtẹ́ pátá màmá àkítọ̀ ó yánẹ̀ lẹ́wọ̀n ọjọ́ ẹ̀dàkù bí dáganẹ̀ òun ẹ̀ẹ́tẹ̀kù náà lẹ́kẹ́tẹ́kẹ́tẹ́ lórí owó dàbẹ̀ẹ́ ló yálẹ̀ tó lẹ́yà nẹ̀ṣẹ̀ fóòlù tánẹ̀ وبكياو يلك ويبقى كتكدوي والأرض بعد ذلك دحاها شون نعوي دابيواتي شون نعوي دينياتي كلني كان إذا خلاك هاني كان يتفطر هاني كان Thank you. so ẹnẹ ìyá adágọ gbẹdì akọlà wa abájọ ikẹ gbẹgbẹ yi umaru rọbì amẹ praise the lord hallelujah na your own quran o oh, this challenge is being true to you from your own quran i want you to reconcile these two verses for us praise the lord. tọ́ ọjọ́ máa nẹ̀rẹ́ ẹjọ́ dùn wá

istawa ala al ko balance hein o yi al-arsh atem ate al-arsh akwa al-arsh tu gbe kojo de wallahu ala ti akojo ko go yi al-arsh ni si ofe ojo o ate ofe ojo kumado ti aka si de ko bi ngu ọjọ́ tó nẹ̀yìn múdà ẹ̀rọ ìdólógún ilé ìmìílẹ̀ ló ti akédẹ́tò wàsìtìyà àbẹ́ká akédẹ́tò tàhàwíyà sẹ́gọ̀lẹ̀ islam irúnù tẹ̀míyà amọ́ọ̀làkẹ́ kàpámọ́ nẹ̀yìn lẹ́lẹ́mí málẹ̀mí akédà kìlà ẹ̀ pọ̀dúsùn bẹ́bí bimban usaimin albani àmì ulama ulmuasira rahimahumullah bẹ́bọ̀ lẹ́kùnmẹ́ bẹ́bọ̀ yàdéjú ìnita aláwọ̀ ẹwà kalọ kàkádé ògógì àwọ̀ yìí pàtúmọ̀ fi mọ̀nà mẹ́lẹ́kùn mìndúnì mẹ́nẹ́nẹ́ múnẹ̀ lóbìnú míwọlé yẹn protector agbẹ́nẹ́ àyàká ònẹ̀ kí agbọ́yún ònẹ̀ mẹ́nẹ́ lóbìnú kìsọ́ yọ́ ní wọ̀lá ṣẹ̀fíìn mẹ́ẹ̀nẹ́nẹ́ àtúgbọ̀wọ́ dúkìá wá dabal ka sikaratu liburo yele ma o gbawo nnoko káàfìrí ma ka kàkí anyi anu gbawo nidomo to de le tugbo mune aya muna ngo establish ku gbawo adomo dabal ka si liburo yele afala tatazakkarun aide memu ma ni ti rola oyo kume gba kume ko se kume dusu kolon na am ewu pa hi oyo le kìjọ ọmọ àtọkọ òun gẹ èròbù bí àwọn gẹun kì wọn ṣàṣe ìmátọjọ nẹnẹ àníkìṣọ gọọkì àwọn kàtẹ ọgọ yìí. يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه ثم يعرج إليه في يوم كان مقداره ألف سنة مما تعدون ذلك ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم يدبر الأمر يرى الأمر يودا أو يأتي كوكو يوم ọ ya dọda kwu ihe ọnwụ ka ya hapụ n'ụjọ a na-ele ọjọ kete ka dọda kenwu ya dọda oyi nke ihe ahụ che ẹni ẹ ga wá wájú ṣẹlá nìmí ìmọ́dàdó ẹni kì pọ́ ṣẹ́yà ọṣẹ́lẹ̀ yẹ nìmí yóò dẹ́bìrò lámùrọ̀

ọdẹlẹ ọkọlọlẹ ya ma ọkọlọlẹ tí ó yá ní ní àbíkì apẹ́mọ́kó yá lè ẹ̀tẹ̀lá rẹ̀ sílẹ̀ má yà ọkọlọlẹ tí a ní ní súnmọ̀ ya rújù yìí ma wọ́n ò sẹ́lẹ̀ yá ní ma wọ́n dàbí tó yá lè fi omin kéèké ma wájú sẹ́lẹ̀ ma dàbí ébà Ma kí ni ma mi ọjọ́ ẹ̀mẹ̀kàmẹ́ ẹ̀mẹ̀ ilẹ̀ kana mikudaruhu alfa sanatin e o ya chale yo me odo 1000 years ule odo ule ti atule 1000 years ole ni mala ekwado lule oyo ka iya e kolo le poya ni mi ako idabita telo 1000 years mi ma te udur ku amoyo me me chalo alu ile mi le olè kuma lè okọlọ kuma tse le one thousand years umadu lè wọn ọjọ ka ma ọkọlọ kpo ya ni o ya ni miki dẹ ma wa enact law ọdà kọjọ do ya ni ọkọlọ lè kpo yi iye omi ni ọjọ ka mọ àwọn olùkọ yóò kàmì àlò èémẹ déètì yìí kìíní twelve months you need 24 hours eh na uh, 12 months you need 4 weeks you need 24 hours eh one hour carry 50 minutes late man ni ami amẹ́wẹ́lẹ̀ manẹ́ olọ́ ọjọ́ kàtàlẹ̀kúláwájú jẹ́ one thousand years olóòmìṣẹ́ ìmọ̀ tẹ̀ ọdún pé àmọ́jú kàmàkàlùkàlù ọjọ́ ìkẹ́ àtùkọ́lọ́ lẹ́yìn dáníkà odó ilẹ̀bà àálẹ́mù lọ́gọ́ ìbí òṣò odó ìkẹ́ ní ma ọ májà wọ́n ṣàhádẹ́tì pẹ̀lú kéjúkéde ṣá alẹ́ azizi oúnjẹ onú páyọ́ arọ́hìm oúnjẹ àlejò omi ejò omi yóò tẹ̀mẹ̀jẹ kí àlejò omi àmọ́ adúmọ̀ mi mú mi màgánìkó. Hmm òun dá àríjú omi àmàdóhun imómi ní ejú omi ní ìtẹ̀mẹ̀jì ìrí ejú omi má ejú omi àtẹ̀lé ejú omi yóò tàbálẹ̀ aziz kìwá tàbí rahimu bí olóbi ń kìrẹ́ mẹ́ni aziz ó dọ́jọ́ dẹ̀ mọ́lẹ̀mí ẹ̀bá gorí adjective ohun ọ̀hún àti ìyàtúkọ́lọ̀ adjective ń ẹ̀wọ̀n kìí عزيز الغفور عزيز الرحيم عزيز ذو انتقام àti gáfárá yíà ṣe tàṣẹ kí a bà fún nàìjíríà ní ṣú náà ó lè gáfárá wọn tó ti gẹ́ ní ilẹ̀ ẹ̀lẹ́bí àtìkẹ́tọ́ yìí nínú alìkẹ́ tó bára ní ọgbé àjíṣẹ́ rọ̀fún rẹ̀ àjíṣẹ́ rọ̀fún rẹ̀ òun dàjẹ́ yóò mi àmì mú mi ni èyí omi ìgbà àwọn olùlẹ̀ aziz ẹnu ọ̀wọ́ ẹ̀nà tẹ́nẹ̀rì ime yóò mi odò gbogbo kàbìnẹ̀tẹ̀ yóò mi olẹ́ ti tẹ́ ọmọ àtàjà amẹ́kìjá náà ibò mẹ́rin yóò èyí tẹ́kùmà ti di yóò ní èdè yóò ní aziz zùntìkọ́ òun aziz àṣe kàṣẹ zùntìkọ́ mọ̀ gbà sábẹ́ àwọn dání káàkiri lọ tabali tabali ẹnàkì atọ́jú ẹni ni àkó nà ilẹ̀ kì nàbí ẹ̀kì ní gbogbo ọlá nà ọgọ́ ilẹ̀ yìí iná nàbí kì níbi tọ́ nínú lọ ìwúná dání káàkiri wá ẹnàkì atọ́ ẹni ní lọ́mọ ọlọ́run ẹni tó àmọ́ eh human rights àbí human rights activist kùmà tọ́jú ìní ni àkẹ́wọ̀n náà gbé àṣẹkẹ́ dọ́là zába inú òun náà zába iye pune pọ̀ gàlà kí a dó dáhùn náà lọ ihò dáhùn human rights activist kuma yẹn tọ́jú ìní ni dó ìdọ̀mọ́ sanka aziz ó tọ́ èmi kìdẹ́ àfásàrà mi máa lẹ́mi ṣẹ̀wọ́lọ́ ọ̀nà ọwọ́wọ́ ẹ̀nà mẹ́kọ̀dọ́rùwò alfasẹ́nẹ̀tì mímọ̀ tẹ̀ ọ̀dọ́n ẹgbẹ́ àmì tẹ̀sírí bú ní kẹsìrì àmúlù bẹ̀yàní jíjẹ́ gbèmí mọ̀kọ́ ọ̀gbẹ̀nà káàkiri kàkùdódó àìsàn gilchrist yẹ́ni àmì dìdáàdì àti rìjọ́ ìdáhùn ẹ àti báìbùlù ọ̀làmẹ́lẹ́ àjọ lẹ́wọ̀n gbẹ̀bà mẹ́ àti fifty thousand carrot gbẹ̀bà mẹ́ àti five hundred àmọ́ ọ̀gẹ́lẹ̀ ká mẹ́ dídáàdì akódò kódò kódò yẹ kuranu nùgbẹ́ akọlọ̀ ọ̀lọ́gẹ́lẹ̀ ọ̀lẹ́ kuranu ya kọrọ ọ̀yọ́ nù ọ̀yọ́ akọlọ̀ àgbọ̀kẹ́ akọ̀nà kó yálẹ̀ ànàtúkọ́lọ́ yà kí fi alfa sanatin ẹ uh, discrepancies. Inter, uh, interpolation kó ìbẹ́bùlù ìtọ̀ kùránì onígbọ̀wà ẹ̀rọ làkà 1000 years gbòmìnà ẹ̀wọ̀n àkí 50000 years wà káàbìrì ìwẹ̀ mọ́mí kùránì nẹ́ta àkàní kùránì nínú kàkàbí kùránì mẹ́ka gbọ́gbọ́ ìgbì èmi kìdẹ́ ọjọ́ akọjọ́ àti ẹkùn kí o yẹ́lẹ̀ wánẹ̀ ma wá execute ọ̀dà ojú ọ̀nì ní mako ìdàbítà tó yálè tí wọ́n yọ́ ká ẹ̀nẹ̀ ìyẹ́ ni mm. hamsina alfa senate mi mata ọdún ẹ̀nẹ̀ tó ẹ̀yọ̀ ga nà mọ́ sàálà sáà ìlú ń gbé kọ yọ́kọ̀lá 50,000 years yẹ́ ni تعرج الملائكة والروح والروح سأل سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج تعرج, إلي تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره كان مقداره كان مقداره خمسين ألف سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهر وتكون الجبال كالعهن نعم بارك الله فيك ngbe kojo kola 50000 years yi sojo ji ngbe kojo akaimi amani ka ogire le ota da komi le gbanyowo abe mama mɛ dule kura mi ni ma go ma kí ni yàn yín nɔla ma kama ɔlɔ ama yi proof nɛmɛ proof yɛ lɛ gbɔ mɛ ina gbagba yɛ ti mi kura ni kɛ ɔda ka ka ho ayi ki de kɛ ɔyɔ mention fifty years yi jɔjɔju mu wo idza kɔla wa hɔn one thousand years fifty thousand years káfíìrì wa ta ni bi nini ate ni na wa challenge ya ne bi bi azɛbi wa kiri lugba azabi wa azaba bi anya wa kó o bọ ọjọ́ wọn yọ ni nínú lẹ́kìtẹ́ òyìnbó dẹ lẹ́nu káfíńrì náà lẹ́yìn sàlẹ̀ kò dáa bẹ́ hmm. ẹnna kì í akajà bá lẹ́sẹ̀ yìí mi dọ́mọ̀ òkú káfíńrì bí káfíńrì kì í akajà bá lẹ́sẹ̀ yìí mi bá káfíńrì sẹ́ni. àdábaláyà wa kẹrẹ bí káfíńrì kú gbẹ́nẹ̀ mínà lọ kó o bọ ọjọ́ délé òun dúró kì ládà hmm. òun dúró kì yanki adone tata ama adoki lifta oundu iki ni lifta si lifta ikubo germany kubo america abo norway abo japan se ngundo lifta ye kwe won se taruju ilayhi ojo azabe leba taruju almalaikatu ha wọ̀rú ọmọlẹ̀kú máyà kọ́lọ́ àwọn dánkàfìrí lọ ọjọ́ ilẹ̀bà máa kó ànà mí dàbí tó yẹ́ lè pàí lẹ́fẹ́ ìkọjọ́ dùnmú pàí ìkàjìfìrí ìlú fi yé omi ìyọjọ́ ìmàáyá dángọ káàkiri ka but ayi eka do yi ni gide 1000 years gide iso mala gbe ko yan le wa ni wa su ko la ba yo ni ehi le mi ya ako yan le mi bie iyo yan le eyi po yan le de gbogbo taki le weju po yan le do ide gbogbo taki wa ni mi iyo ko lo ti taki won de ko ni to yan le iwon le gbe oju ko yan le do o le 1000 years o le oji èyí fífítì tàbí yìí ọyọ́ kàúnlẹ̀ òníṣe ọyọ́ ìrúkọ na ọyọ́ náà kùmà wá kọ yéé lẹ ọyọ́ ọkọ àná ọyọ́ náà òun á ṣe fífítì tàbí yìí kọ̀ǹpẹ́tọ̀ ọyọ́ èdè àwọn àyẹ̀lẹ̀ mi àmọ́ ọ̀là méjì mẹ́rọ ya ya inna inda rabbika wa inna yawman inda rabbika ka alfi sanatin mimma ta'uddun wa inna yawman inda rabbika ọjọ́ ka ugbo ọjọ́ ewe ba ka alfi sanatin idabo dodobo ka ẹ̀kí ìyànkúmá kéré rẹ̀ ọgọ́mà yá kéré náà lánàá ejuko mi daruma ayo enya nya gbe mu ni ngu boka yangu mi ju daruma ile nya nya bolon lo ka du che mo ge ma ji sai to ke bo si o yangu mi re ya inda rabbika la quzni atal arasi gbe ko yod gbo ko abọ́jú àwọn àgbélẹ̀lẹ̀ kó lọ yé wọn pé dé wà ní òun àtú ọgbọ̀ ọjọ́ yálẹ̀ wọ̀ ha yóò máa ń àyíndàrọ̀ bíkà ọjọ́ ka ọgbọ̀ ojú ẹ̀wẹ̀ ẹgbẹ́ kò rẹ̀ káàkiri sẹ́nẹ̀tì mi máa tẹ̀rù dùn àmẹ́rin pẹ́pẹ́ nọ́mbà wa mama ndugi nọmba kọrọ yi nkọ họpịa ọlọga manya ọla mata ngwete iti aye suratu sajada mani ta'ruj eh, thumma yaruju ilayhi fi yawmin kana miqdaru alf sanatin mimma ta'udun ngbe ma do dal bi sanatan mo ji yawman inda rabbika ngbe ma kola 50000 yeso yo kwa no yo na domo zalika yawma idhin yawmun afir ọjọ́ ọ̀kwánà ọjọ́ nàtọjọ́ ìjìgógó ọjọ́ àkàyàní tí ẹlẹ́lẹ́kàfìrìnà ọjọ́ àmàkàfìrí ìgẹ̀ẹ́rò yàfír ìnàwọ̀dúnwàmàn ọyẹ́lẹ̀ èdè ọyẹ́lẹ̀ kọ̀mpẹ́tù ọyọ́ èkì àwọn ilẹ̀ ní 50,000 years ní ìtẹ́kọ̀ ọjọ́ kà kàkàfìrí mm-hmm. adéèrè alẹ́bí àsánàkó àwọn ọmọdé mẹ́lẹ́lẹ́ ẹ́ tọ́ الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين ثم ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون الربوبية إيه هو الله لك الذي أحسن كل شيء وشندك يوندون خلقه وانكشونا أما نوجوكي شيء يونا لسوي يوشي يونيو وبدأ خلق الإنسان يوم مرون نوير هيشي on originate on kweyon min din kwehetyo abọ́kà kọ̀lá káàbìrì kà máa dọ́kí jẹun kìrìsìtìyà yìí àwọn nàmì káàbìrì russia pé china kùmọ̀ á máa gbé kúránì àmì orientalist àbẹ́gì màṣẹ mọ̀ní mọ́ngà àmì dọ́là mọ́ngà òyì dó mà ní kejì kúmọ̀ kí dọ́là wọn má mẹ́ kúránì oníwọ̀lẹ̀ lẹ́yàjì wọn ìwọ́n خلق الإنسان من طين أي بمن أجاني خلق الإنسان من ماء مهين الله أبو بشان هنا يعني خلقكم من تراب أي بمن أجاني خلق بشان هنا يعني هم مسنون أه أما أجاكل أبو بشان هنا يعني كدابة ولدوجة جميعها ẹkọlù lítàrí ẹ̀bọ̀kọ̀lá ọmọ mújọ́n mẹ́ọ̀lápàá nọ́núgẹ́ mújọ́n èmi ọjọ́ akẹ́sọ́nù ní ẹ̀mí tíìn tíìn ọmọ sọ́nù nẹ̀kọ́ èrò mi ó ṣìkúrá nọ́núgẹ́ takọ̀lá kẹ́mánù kọ́ mi kúrá nẹ̀ẹ́ túbókì mi kúrá nẹ̀ẹ́ nínú ngbókè ẹni tóró ọ̀bù yìí ẹgba kuma bẹ kẹtẹ kuma do sọnà níbi adama la yìí ṣe mímẹ ìntẹnudẹ kuma dama kò mi hota omi òkú dama yẹn ẹ la yìí ìmúdẹ wò pìọ ngbẹ bọ ọjọ akọla omi kuma aka yẹ ngbẹ bọ ẹ la yìí kuma aka yẹ ngbẹ bọ bi ma ẹ la yìí kò mi omi la yìí kó dama wò pìọ ngbẹ bọ ẹ ngbẹ̀bọ̀ tó mi yí màdúsọ̀nù nà ẹ̀yà àdọ̀ ngbẹ̀bọ̀ sí ọlá màbúyà àdọ̀ hama immasnun pàìpínì sọ̀rọ̀sọ́ọ̀lì kalfakar sọ̀rọ̀sọ́ọ̀lì lónẹ̀ òbík máa málẹ̀ bọ̀ ìgbẹ́ ẹlẹ́gbẹ̀ta nà ẹmọ́ ọdún kọ́ yà ọ̀pọ̀pọ̀ ẹ̀wọ̀n ìlú alkàtíọ́rí àwáyà ìjọla máìwá ẹ̀njìníà kìtọ́ náà yìí gbá madodo nkí mustapha kọ̀ntrọ́kítọ̀ màdókọ́lọ́lẹ́hún kìí ṣe madodo nkálàájì yóò tó gọọmenti ki awọdụ kọntraktị lẹ ẹ ẹnẹgido yọ ọwọ ẹkọlẹta abubakar ujiri na adụ dẹ ṣe aka abubakar awudu ọ̀nà kì í ṣe tá lẹkọọ ọ̀nà lẹyìn ọ̀hún ẹnẹ lọ́ọ̀lẹ̀ ebe ẹnẹka mọ akọlẹ ẹnẹ kì ma kọntraktọ ma ọ yusuf ṣe ẹnà lẹ́yìn mìíràn ẹ̀yìn ní èékà láyìí dùn kìíṣe mustapha ẹ̀rẹ́ àkíká ẹ̀yìn ní àmì dàbẹ́jẹ́ tọ́nà ìlọ́nà kìíṣe tẹ́yìn ẹ̀rẹ́ general manager yìí general manager ẹ̀ ọdún dọ́ ọgẹ́lẹ́ gidẹ ọ̀la kurani yíyẹ túbọ̀ kìí kìlẹ̀ kurani mọ́ ilé ni jẹ́wọ́ má jàpàpà ń gìjà káàkiri wọ̀ ẹ̀jì ọjọ́ kí má nẹ̀rọ ojú ni wà ẹ alẹ́dẹ́ ẹ̀sánà kúlá ṣe ìkọlá ọ̀họ́ aláwọ̀ ẹ̀dọ́ kìí ṣe yìí wọ́n ṣe yànyàn wọ́n bàdá àkọlù ìsánà ní yà mẹ́rẹ̀ ọ̀nà ilẹ̀ ṣe pé omi ẹ̀pọ̀ wọ́n ṣẹ́ láyé máa màmú mi dúdà máyé fọ́ ẹ̀pọ̀ ثم جعل نسله وبليه ممدت أعطوك أن يالله لك يقدر يدوه من سلالة من ماء مهين كوي واتو سلالة أمي أنك أمي مني مهين ثم يأتوك تنو كما نقبل إنك تشين سلالة إنك ما يسترك بولو أنك لا بيو نوبله نطفة أمشاج وفي سلالة من ماء مهيب وفي نطفة أمشاج ubi kimudutea kama ikono sona kanya sona malede ìyàmúdàbí ó yí òun okó ma ìpapò tó mà sàwáhù ìyòyìnbó òun ṣe papò wọnà fẹ́kọ̀ọ́ fi ìhìmì jesus is the spirit of God. That the, the, the spirit of God in Jesus qualified him to be to be God. The spirit spirit and a lot of when abajo ma ka de. Wona faka fi hi miru hi ruhi jawdamo. Spirit yene. Ya Allah, ena ibi e to la abajo ede Adam. The spirit ena e do la Adam yi. Ya Allah, spirit ojo ki chọ́nà jesus yìí oyi wọ́n tún chọ́nà adam dẹ́ àwọn anúgbò kájọ spirit àti ìwà dọ́là lílẹ̀ àbẹ̀kẹ́ iye wa àbẹ̀kẹ́ ọkọ̀ spirit ọjọ́ lẹ́nà ànẹjọ́ yìí ọ̀nà kìrọ yẹ yáàdì spirit lẹ́tọ̀ nà lálẹ́ wọ́jẹ̀ ánàlẹ́kùn sẹ́mà wẹ̀lẹ̀ àbẹ̀sọ̀ ọ̀rọ̀ ìyàmú bọ́ọ̀lù àkójọ náà mẹ́wọ̀n wẹ̀lẹ̀ àbẹ̀sọ̀ ọ̀rọ̀ kú gani wọ́n àkídẹ̀ tàpánà ìdọ̀kún náà ló pípé tabalẹ̀ tabalẹ̀ ọlẹ́ ìlànà tàṣkòrò ọ̀tí tíkí ẹ̀yà mẹ́àmúnẹ̀ àmàdùgbédé wọ́n yọ pèéle àmì census mẹ́ta kìdẹ́ yìí census mọ́nu dẹ̀ ń gbọmọ yọ àsẹ́mìá alàbùsọ̀rọ̀ alàfìdẹ́ta ẹni tí ìsọ́rọ̀ tó ìsọ́rọ̀ aláwọ̀ yẹ́ ni إن السمع والبصر والفؤاد كل أولئك عنه مسؤولا أبولا أغاني báwọn kùmádù pípé na yọ kó wọn ní bá ọ̀dẹ́dẹ́ àmẹ́wọn lẹ́bà àmúnẹ̀mẹ́gbọ́rọ̀ lámẹ́wọ̀n ọ̀pọ̀pọ̀ mọ̀ lọ́jọ́ ayé na nìní nìí yanya tamonu nini alke yanke du bọ́ọ̀lù àwọn ẹgbọ́ bọ́ọ̀lù ẹ̀dúgbòwò bọ́ọ̀lù ọ̀gánẹ̀wẹ̀ ẹ̀dúgbò àti ẹ̀dúgbò ṣòkè gbò kàmí jẹ́ ìrì bámà káàkiri já ti ṣẹ̀ kì í cha wadi goma ìjú pìrúmájọ ṣàwádìgọ́má abeke tẹ́ nínú ojú àbẹ̀kẹ́dù tẹ́ yín bọ́ọ̀lù àdúgbò bọ́ọ̀lù àbẹ̀kẹ́dù ṣòkè òpópò أبصار كل أولئك عنه مسؤولة والأفئدة أدو قجو دوما كأدو قبي إبي يوم ملتك أمدو قبي إلا أمدو قبي موجي أمدو قبي ألو كينيا كفوجي فوجي أو كي أدستراكت أمونا تدو إشوكوكو إلا هنو كودو إلا هنو أتيني كما تيني كرندا سابي نودو كشوني وين الله يعني ما يتنو نجمع لك كل أولئك عنه في سورة أعقاب وجرانه ولقد مكناهم في الأرض ما ما مكناكم فيه وجعلنا ولقد مكناهم مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة وما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء نعم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا وحاق بهم ما كانوا به يستهزئون بداية لهم ولقد ولقد مكناهم في ماء مكناكم فيه نعم وجعلنا لهم وجعلنا لهم أبصارا وأفئدة فما أغنى فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئلتهم من شيء ولا أفئلتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم

tudɔgene le alkaya kide kɔjua kaŋua imi kide kanagba imi kide eyi eh, eh, tabara ɔjɔ ni kulu huwa lezi anshaakum waja'ala lakum bɔgɔ mu do akamu akɔla kide ɔjɔ tɛrɛ tɛrɛ di pawa. أنشأكم في الأرض وجعل لكم السمع والأبصار نعم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون تو أنسى قرر لكم بيك عدامي كده هنوكو تو دابالة وكميتي أدو بميزيكي أمو غانا يدو تكيكي دوانيكي ما تشكوين كده دوالي بيانيكي ما

Is it 40 million? No. Even the 45 million, to do give 5 million more, how much you will do with a wabble? I have a joy. When any million come on, ka or a no caneta, and a look, and a what? your say, and your business, I have 50 million. Take on your ball, I do. And I don't I'm a you, ẹmọ gbọ́la gẹ́ni kẹni 50 million máa wọ mí 45 million dọ́wà ẹ̀dù máa ti ẹ̀kọ́ ẹ̀yàn sí ní gbọ́la rẹ̀ kọ́lí ti 45 million gẹ́ni mẹ́rin 49 million kíbi million kéèté mọ́ ọwọ́ ẹ̀dù mẹ́tìlì òyìnlẹ́ bá tọ́ ìṣù gbọ́la gẹ́ni ògá nẹ̀ẹ́ mamúkó ejú ẹjọ́ wàlàwàlà yárí ẹkọ anẹjọ náà wọ́nyọ́ ọwọ́ ẹ̀rù ewu ṣe é bẹ́ẹ̀ máa dọ́ ẹ ẹ̀rù èdúdú mẹ́rin èdúdú ẹ̀rù lẹ́mùdàṣí ẹkọ anẹjọ pa ọ́ ṣe é kó lè wọ́nyọ́ ọwọ́ kẹ́lẹ́dẹ́ lò lẹ́nu ẹ̀nàkọ́ 100 million máa wọ́n mi 95 million dúwọ́ ká máa ṣe òun wẹ̀kẹ́ yú ẹ̀ ká kẹ́ẹ̀yà ejú yọ wá owó rẹ̀ àwọ̀ àyọ́ jẹ̀jẹ̀ kiri wa ẹ̀ 95 million lẹ́wọ́n máa mẹ́ra máa gbégbé 95 lẹ́nu 99 nga máa gbà kẹ́ẹ̀bẹ̀ mílíọ̀nù kéèté mú ọwọ́ ẹ̀ẹ́dú àtọ́lá ìnini òun mẹ́ pàbíẹ́tàkẹ̀ nùgọ́là lẹ́gùn ìní ẹ̀rọ iye tí kèké yìí wọ́n nágbà èyí ìrẹ̀nẹ̀ ejú ẹ̀họ́ bó kàmẹ́ kéjì nága ni ẹnẹ́kọ̀ọ́ kàkì má gẹ́gà nẹ̀ ní ìgalá ìjídádínì ene kado meju jo wala wala ke iya ganen ene kado meju ganen ni enwo ori alo wo ye gise ju ya lale ki million owo wo pa bi kuman meju ko ke ele ju mi ba lo ganen mu da ganen million nu du ke yara eyo ejuja kwa wega nime amote kiningo yule lima hora no ya ke yule mo de yoy eli gogo ma wonya oko pa de ma mi yo are da won ko bi si ma oko ma pa eyu ni ya change ini se ko boju e de le tali ngba mi optimist iya to o ma ògìgì jéèyàn èjì ń ojókó ẹ̀ ó kàkẹ́ nẹ́ta jẹ́ pípé mílíọ̀nù dèrè ọwọ́ owó yíò bí ẹ́kídeke ọwọ́ owó yìí ìpàdé máa ó dùk sí àwọn tó ga nìlú ọkùnrin ẹ̀ lọ́pàá tó èyí ń ìwò ẹ̀ yìí eyu ẹ̀yọ ìyá ga nẹ̀ẹ́ ẹ̀ ànàdọ̀fẹ́ dúpé bẹ́ẹ̀ àmúdìgbìnà wọ́ ẹ̀tì dó ó yí ẹ̀jì dada ẹgbánukọ̀ wọn ẹ̀nẹ́ ikú èyí ẹ̀ máa yẹ akágbáyẹn rẹ̀ tákẹ́tẹ́ yìí àmẹ́wọn idú wọn yóò sì wé lè ẹ̀tẹ́ ní kàtà lè ọjọ́ ti làbẹ̀ kí ọjọ́ ti lè ẹ̀kọ́ lẹ́ pàbí ẹ̀mínú wà á ẹ̀kọ́ lẹ́ pàbí ẹ̀mùdí tẹ́kẹ́tì nàìjábẹ̀t ẹ̀mùdí tẹ́kẹ́tì òkè bọ́ọ̀lù ẹ̀yìnwá ẹ̀kọ́ tí ẹ̀mùdí wà bàmùnà akàmùnà aka ọjọ́ kí máa nẹ̀rẹ́ dídùn wa ọjọ́ kí máa ń tẹ̀lé dùn wa ọjọ́ kí mú tọ́ọ̀nà wa wa